ọlọ́ọ̀bà náà ó pa àná àwọn sàhábà náà ó pa ọpapọ̀ mọ́ ẹni tó lè gbìyànjú náà àwọn ẹ̀rẹ́ àgbàgbé ẹgbẹ́ mùsùlùmí lẹ́gbẹ́ ìgbàgbọ́ òdúró kọ́lọ́ fún papọ̀ mọ́ ẹni tí a ti lọ́wọ́ mùsùlùmí ẹni kọ̀ọ̀kan wa náà حسب الله عليه وسلم ولو كفر كان محمد صلى الله عليه وسلم سواء ولا أي نوع الله ọlọ́run sí àwọn ọ̀sẹ̀ tọ́lọ́run àjọwà lórí nínú tọ́lọ́run sí wà lórí ẹgbẹ́ náà ní mọ̀sàbátì ní ìfẹ́ ọlọ́run ọba wa gbogbo ẹnikẹ́ni tó bá jẹ́ mùsùlùmí fẹ́ láti ní ìjọ ọlọ́run bá rẹ̀ torí pé ààrẹ ẹ̀dá làwa ọlọ́run ọba ọlọ́ba nígbà wa èyí tá a sì fi mọ̀lẹ́kẹ́ bí ẹrú gidi pé yìí ó ṣe dáadáa pẹ̀lú ọ̀gá rẹ̀ ó wà tó dáa pẹ̀lú ọ̀gá rẹ̀ nínú ẹni kànífẹ̀ tó jẹ́ ẹlẹ́dàwà ẹ̀yẹ náà ọba subhanahu wa ta'ala ọba tá ọlọ́run من يرتد منكم عن دينه فسوف ياتي الله بقوم يحبهم ويحبونه أذلة على المؤمنين أعزة على الكافرين يجاهدون في سبيل الله ولا يخافون لومة الكافرين أنا بعد سبحانه وتعالى نقول يا أيها الذين آمنوا إيه بقول أنت إلى قرآن الله لكم أتلوبهم wọ́n ní máa ń yẹ tẹ́tẹ́ àmì ń tún àǹdí ni ẹni bá gún nípò ní ẹ̀sìn rẹ̀ ẹni bá lọ́wọ́ òṣèlú lọ́wọ́ máa ń rẹ̀yìn ní ọ̀rán ọlọ́wọ́ ní òfin ọlọ́wọ́ bẹ́ẹ̀ ni ìyẹn òṣìṣẹ́ òṣìṣẹ́ ọlọ́wọ́ máa ń yẹ tẹ́tẹ́ àmì ń tún àǹdí ni ọlọ́ni àwọn ọlọ́run àwọn náà ń wa náà a ó àwọn míì wá àwọn míì tó lè pé yòóhì ọmọ ilé bó àwọn ẹgbẹ́ wọn máa nífẹ̀ẹ́ ọlọ́run wọ́n yòóhì bó náà aláwọ̀ tó ló ti máa nífẹ̀ẹ́ àwọn náà ẹni aláwọ̀ bá dára ó wa ó sọ ìlépò ìlépò náà mọ́ nìyẹn kò nígbà ní fíyàn bá nífẹ̀ẹ́ sí a sọ pàtì gbé sáájú pàtì gẹ́lẹ̀fẹ́ ni náà ni a tẹ̀ láti ẹni náà ni a fi sọ ti fẹ́ni náà ni ọlọ́run sọ ọ́nà àti alábà tó dá wa a gbọ́dọ̀ máa sí ni eléyìí náà máa tọ́ka lórí pa nífẹ̀ẹ́ sí ọlọ́run bá wa bóòlá ti mọ̀ wọ́n níbẹ̀ lọ bóòlá ti mọ̀ kọ́lọ́ oníbẹ̀ àwọn nǹkan tó mọ̀ ṣe káàkiri máa mọ̀ wípé àwọn ilé ìdíbẹ̀ ọlọ́run pọ̀ ọlọ́run wá tàlàyé ẹ̀kùn wípé ẹláwọn tí mo ní máa mú wá tán níbẹ̀ ọlọ́run yẹn tọ́lọ́ náà mọ̀ wá níbẹ̀ àwọn náà òun náà làwọn ti wípé abin latin alalimukumini wọ́n ra wọ́n lẹ̀ fáwọn mùmìnì wọ́n jẹ́ oníkẹ́ pẹ̀lú àwọn mùmìnì wọ́n máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú àwọn mùmìnì àìsàkè alàlẹ́ káfìrí wọ́n sì máa wá ní gbogbo máwọn kèfèrí yẹni tó àwọn tó bá jẹ́ mùsùlùmí àwọn ìsàfẹ́ mú wáyé tó láwọn bàtí wọ́n tọ́lọ́ jẹ́ ìrùbá ṣe mọ́ táwọn a wọ̀n ní ìwà tí wọ́n níbi ọlọ́run àwọn òjẹni tí wọ́n rọ̀ Rasulullah

wọn ní fojú ìyọnu lọ wọn ní máa fojú ìyọnu máa fi wọn àwọn tó jẹ́kẹ̀kẹ̀ ìlú ọlọ́run ní máa nífẹ̀ẹ́ káwọn tó jẹ́kẹ̀kẹ̀ rí wọn ní ajẹ mọ́ wọn láti máa kó ìlànà kíkẹ́ ìrọwọ́ wọn nínú àwọn jẹ́ nínú àwọn ìpa kúkú ìwà wọ́n àwọn ènìyàn tí kò fi ẹgbẹ́ wọn a jẹ́ máa ṣiṣẹ́ fúnra wọn wọ́n jẹ́ máa ṣe ọrùn fúnra wọn wọ́n jẹ́ máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú wọn ọlọ́run bá ti fara jálá ní nínú àwọn àmì tẹ́sí mọ́ àwọn tó níjọ ọlọ́run wọ́n máa lo gbogbo láwọn tèlè rí wọ́n sì máa tapà wọ́n tẹ́kọ̀ọ́ yìí ọlọ́wà ni yóò ẹgbẹ́ náà fi tẹ̀lé lọ́ lẹ́yìn náà àwọn táwọn sọ yìí wọ́n máa jagun tó jẹ́ ọ̀tọ̀ lọ́wọ́ bá sùpánù wà tààlà wọ́n láyé àfàbúnà lọ́wọ́ mẹ́tàlá ní gbogbo tó bá ṣe níjẹ́ wọn ní bẹ̀rù ewu àwọn gbogbogbò káàkiri máa ma wọn tó nífẹ̀ẹ́ ọlọ́wọ́ bá ti fáìlì wọn tó rárá nínú ẹ̀lákọ̀ọ́kọ́ olùwíṣẹ́ wọ́n ìtẹ́ni tó máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú àwọn òmìnir wọn bẹ́ẹ̀ ni wọ́n sì máa tẹ́ni tó máa lé lórí wàtàwọn pẹ̀lú mú sí ó dá irú wọn wọ́n máa ń jagun nítorí ọ̀sán ọba náà pẹ̀lú gbogbo tí wọ́n bá ní nínú àwọn ọ̀kan tí a ti máa ń jago aláti sọ̀rọ̀láwà rẹ̀ sọ́lá rẹ̀ já èrò lè mùsùlùmí pé di àmúwálẹ́kọ́ di àǹfúdíkọ́ fún àmúwálẹ́kọ́ wà ní ìgbàsíkò aláti ní àmọ́ jagun nítorí ọba náà sọ̀rọ̀ wà dára di àmúwálẹ́kọ́ pẹ̀lú

ó túnmọ̀ sí pé kò lè dáàtì tẹ̀jẹ̀ fọ́lọ́ onítọ́lọ́ ni ẹ̀ ẹ̀ńtọ́ nípa ọlọ́run yóò tẹ ẹ̀mí rẹ̀ fọ́lọ́ ọlọ́run ló fẹ́ ra ẹ̀mí ẹni kọ̀ọ̀kan wa tẹ́lọ́ ti dáàtì ẹ̀mí rẹ̀ fọ́lọ́ ọba sùkárẹ̀ wọ̀ta rẹ̀ tó bá ta tó ta dúkìá rẹ̀ tó tẹ̀mí rẹ̀ fọ́lọ́ ọlọ́run ọba ní wọ́n tàbí gẹ́gẹ́ fún ọlọ́run ọba sùkárẹ̀ àti àlọ́ ó wọ́n sọ fún wa nínú tó àmì ìtọ́wọ́bà lọ lérò dúkà àbọ́lọ́bà rẹ̀ níwájọ́ ìtọ́lá dúkìá wájọ́ kó bá dùn pé kò mà ní fún wa kò mà ní kí o sọ fún wa ọlọ́ni wà láti àtọ́bá ní alẹ́bí na kú ti lù fi ṣẹ̀bí rílá àmúwátàn bal àyàwó ẹ̀dàrọ̀ fi hìn yúrí zakúr fàrùkì na bímọ àti ọmọ ọmọ ìfọ́nlé ọlọ́ni ẹgbọ́dọ̀ nílò ẹgbọ́dọ̀ rọ ọ̀nà àti àtọ́bá ní alẹ́bí na kú ti lù fi ṣẹ̀bí rílá àwọn tí wọ́n bá jẹ́ orílẹ̀ ọ̀dọ́ náà bá láti wá kú lórí ojú ọ̀nà ìjàgbó ojú ọ̀nà ọlọ́run wọ́n ń jẹ́ orílẹ̀ ọ̀dọ́ náà bá sáré àtàlà ẹni wọ́n bá sáré lórí ẹ̀ ẹ̀rọ lọ lérò nítorí adáwọn àwọn àtọ́kù lábàtí gbogbo ọ̀rẹ́ ara wọn bá àyàrá wọn ṣe gbàdọ̀ sí ni ẹgbẹ́lẹ́ òkúkú ni wọ́n aláàyè ni wọ́n wájú ọlọ́wọ́ bá wọn olùsẹ̀mí ni wọ́n wájú ọlọ́wọ́ bá wọn lórí tàbúrò táwọn pèsè fún wọn torí pé wọ́n tẹ̀lé òṣèlú ọba tó ara wà dára wọ́n náà ní ọlọ́run pàrẹ ní ẹgbẹ́ òjì lọ́dọ̀ lọ́wọ́ bàdá inú wọ́n dùn pàrẹ ní ẹ̀nà nípa àdá ọmọ ọmọ ọmọ fúnlẹ̀ ó bàbá ìṣòro ní ìṣẹ́lẹ̀ ọmọ aláàkáyà lórí bí i tó pèsè fún wọn ìṣẹ́lẹ̀ ọmọ àdá ìṣòro fún wọn ìṣẹ́lẹ̀ ọmọ ìṣẹ́lẹ̀ fún wọn inú wọ́n mọ̀ ọdún lórí ṣùgbọ́n kí ní ìyẹn òde jẹ́ ti wọn òun ti bá wọn náà ní ta nǹkan ẹni tí ó tajà ó wá mẹ́mọ̀ ti wó ó tajà fún yàn ọ̀ ń ti wó owó tí wọ́n ní kí ló tà fún ó lọ́dọ̀ jẹ́ lọ́wọ́ aláàtàlà ní pé ẹni bá ń fẹ́ kí ló owó dùn sí ti pàṣẹ bóun bóun náà máa bẹ̀rẹ̀ náà wọn kan lé pé fàrí pé ẹni máa máa ta ọmọ ọmọ omi fọ́lẹ̀ ó máa jọ náà látàlá tó lọ́wọ́ bàbá tó dé fún wọn ẹni bá ń fẹ́ bẹ́ẹ̀ òun ló tẹ̀ ẹ̀yìn rẹ̀ ni ó ló bẹ̀rẹ̀ ilẹ̀ fọ́lọ́wọ́ bá ti sára dára òun ló wọ̀lá dàpọ̀ àkúrò lẹ́wọ̀n mọ́tẹ̀lá lẹ́yìn ó yẹ tó kí bẹ́ẹ̀rù èébú àwọn kúlìkúlì ọ̀pọ̀lọpọ̀ ẹni tó bá ní ìgbẹ̀ náà bẹ́ẹ̀ bá ṣe tọ́lọ́ ọba ti fara ọ̀dá rà ààrí bẹ́ẹ̀rù kábẹ̀ ìlú mọ́ fún wáyé lórí báyìí gbogbo ẹnikẹ́ni tó bá ń wá máa ń yẹ kí a lè máa rú àpẹẹrẹ lórí ààrí yìí yàtọ̀ ìhàndùkú dáńdá ìkàlẹ́ ìwà ẹ̀dáwò tó bá ṣe dáadáa sí ibi ẹ̀kọ́ ti dáadáa sí. ó bá ìkẹ́ni tó bá ẹ̀fẹ́ ti ìmọ̀ ẹni níbi tí òye kọ́jú máa ń bí tó ti wọ́n ẹ̀fẹ́ tiẹ̀ tábà ń lè sọ ẹ̀yìn wa dáadáa wa ẹ̀sọ́ wa ọlọ́run dáadáa jẹ́ ẹ̀kọ́ ààrẹ káwọn èèyàn sọ wá lẹ́sọ̀ ìtawọ̀ bá ń ṣe ààrẹ káwọn èèyàn mi wáyé lórí àti ní káwọn èèyàn máa bu wáyé lórí nígbà tí wọ́n ṣe pẹ̀lú àwọn tó ní ìjọ ọlọ́run láyà máa fún ọlọ́run mọ̀tàlá sí pé ó àwọn abúlébúlé ìgbèsí tó mọ́ kàwọn ìlú àwọn àtẹ̀sí dájú ní pé àwọn ìṣòro náà wà lánàá ọdún àwọn tẹ̀lé ara wọn dẹ̀ nígbà tó láwọn ìrìn ọkọ̀ nígbà yé ní lẹ́nu ya wọ́n kọ́ ọdún rẹ̀ wọ́n tún tẹ̀lé ara rẹ̀ kẹ̀kọ́ náà gbogbo gbogbo ìjára rẹ̀ ni wọ́n sọ àwọn àwọn àwọn

ọmọ tó bẹ̀rẹ̀ jẹ́mọ̀ sùn ní ẹni tó ti pa jùlọ ẹ̀lẹ̀ tó ti ẹ̀mí rẹ̀ ẹ̀lẹ̀ kọlọ̀ ṣé pé àṣẹ ọlọ́wọ́ bá ti kánú àti ara yóò jà lórí ẹ̀mí rẹ̀ ṣé ọlọ́wọ́ bá ti kánú àti tí ò bá sì ní ṣe yóò jà lórí ẹ̀mí rẹ̀ má ti ọlọ́wọ́ bá ti kánú àti tó bá ṣe yóò jà lórí ẹ̀mí rẹ̀ bá ah, àti tọ́lọ́ ni má ṣe ni mo ti ṣe yóò máa rẹ̀ ibi àwọn ah, òun ṣe ìṣètò ó ṣe é yóò jà tó ẹgbẹ́ láti máa mọ̀ wípé eléyìí àṣẹ́kù ìṣẹ́kù sì fi dáadáa bẹ lálẹ́ àbọ́lẹ́sẹ̀ ọba ti ń ṣe ìjọba ọba ìlà àti gómìnà ìlú tí ó wá rí ní ìjọba irú àwọn tó sọ náà wọlé kọlọ irú àwọn tí wọn lè gbẹlẹ ọba tó ń pa náà ọba ẹrí àwọn olùkọ́ wá lórí wa ibi tí àwọn ọ̀sẹ̀ta ti máa ń ṣe alẹ́ mi jẹ́ ìdílé kó máa ń bọ́ sọ̀rọ̀ wọlé sí àná kí láwọn ọ̀sẹ̀ta yẹn máa mójútó tí ara máa yóò máa fún wa ní ìmọ̀ nígbà náà bá sáré wọ̀tàrí tí ó máa pàṣẹ bá bí nígbà náà sí wa lára tí a lọ́rọ̀ pàṣẹ pẹ̀lú inú àwọn tọ́lọ́wọ̀ bá náà tó nífẹ̀ẹ́ sí torí pé tàbá nígbà ọlọ́run ọlọ́run bó níbi àwọn náà ọlọ́run bá sáré wọ̀tàrí tó bá rọ́ ní lọ ọlọ́run ní lọ láàyè gbóni mọ̀kìrì lọ́dọ̀ ọlọ́run bá náà ó nífẹ̀ẹ́ sí àwọn tó bá ti dáadáa nínú láàyè ó alùpùpù ọlọ́ọ̀bà tí wọ́n tẹ́lẹ̀ ó ń sọ láì mọ iye lọ́nà Qur'an tí ó máa fi parí àwọn aráyà Qur'an nípa pé òun máa nífẹ̀ẹ́ táà tó máa ń ṣe báyìí ó máa nífẹ̀ẹ́ táà tó máa ń ṣe báyìí àwọn tó máa nífẹ̀ẹ́ táà tó máa ń ṣe báyìí kọ́lọ̀ ń tọ́lẹ̀ ní ìfẹ́ ẹnu wọn irú àwọn ènìyàn náà ti pọ̀lọ̀ sí ìrọ̀lọ́ ọ̀nà síwájú. agbọ̀rọ̀ nípa ọlọ́wọ́ máa sùn ánà kálà síwájú kí làwọn kẹta máa wá ṣe táàbì nípa ọlọ́run kí ìfẹ́ ọlọ́run lọ́wọ́ ló ju alápàdé àti nípa àwọn náà torí táàbà nípa ọlọ́run ọlọ́run ò ní nípa ẹ̀wọ̀n ọlọ́run bá ti nípa ẹ̀ ẹ̀rọ ọ̀bá ti nífẹ̀ẹ́ kò sí ọlọ́gbọ́n ẹ̀rọ ọ̀bá ti kórìíra ẹ̀rọ ọ̀bá ti bá nàbẹ́lá bá ti kórìíra ẹ̀dá kò sí ilé fún nìyẹn ẹ̀dọ́nà ọba nìbára tí ó ti jọ àgbógbò lárí ní yàmà ẹ̀dọ́ ti jọ ìjẹ́nà ẹ̀dọ́ ọba náà ó rẹ̀ wọ́n rẹ̀ tó bá ìdí ìlú tó bá jẹ́ ìjọba ọ̀pọ̀lọpọ̀ lọ́nà láti lè kí làwọn nǹkan tó ń àmà wáyé táàbì mọ̀ ní ìjọba ọba nìbára alákọ̀ọ́kọ́ sọ àìkú lọ ìlú táàbì ẹ̀rì sábàtẹ̀ láti ọlọ́wọ̀n bá wọn níbi gbogbo ìsọ tí ó bá lára mu àti gbogbo ìsọ tí ó bá lára mu tó dùkù kí gbogbo àti ọlọ́run tí wọ́n bára mu àrọ̀ ah, láti ọlọ́run tó bá pé òkú sí lára ẹni tẹ́lẹ̀ tẹ́lẹ̀ bọ́dẹ̀ bí máa di ìnira olùsífi pé nǹkan tó máa ń nífẹ̀ẹ́ sí lọ́kẹ̀ ẹni tí yẹn nífẹ̀ẹ́ sí tàbá gbọ́gbọ́ náà ọba ara ọ̀tẹ́lá ní àmọ́ sí ìbẹ̀rẹ̀ náà wà láti lẹ́jẹ̀ wa wò. tí ó ti dá àti ìwọ́ lẹ́kọ́ náà ọba ara ọ̀tẹ́lá ní ti nítorí ọmọ sí tí ó sì jẹ́ ọlọ́run tí wọ́n sì gbé gàdí pé aláti máa tẹ̀lé àti ọlọ́run ọba ara ọ̀tẹ́lá níbi ṣíṣe rẹ̀ àti ìwọ́sí lórí pé àlejò ọlọ́run ọba ara ọ̀tẹ́lá wà bá وإثارة الغناء وأنت ترسم حبه هذا محال في الكتاب صحيح لو كان حبك صادقا لأسرته إن المحب لمن يحب مطيع أنا كاتب الغناء òun ta pa àṣẹ ọlọ́wọ́ ọba tó dán òun kúrípò níbi àṣẹ ọlọ́wọ́ ọba tó fáyà ọ̀sẹ̀ náà rẹ̀ sí ọlọ́wọ́ ọba àlejò náà òun kúrípò má sí ọlọ́wọ́ ọba dáa òun ló wá ń ṣe wàhálà tẹ́lẹ̀ kò mọ̀ ọ̀bá òun wọ́n ti sọ wípé ọlọ́run wọ́n náà sọ wọ́n. wọ́n ti sọ wípé ọlọ́run bá láà fọ́lọ́ bá lè wípé rẹ̀ wọ́n gbogbo tó pé tó lọ́dún kò tọ́lọ bá nígbà náà bàrẹ̀ ní pẹ̀pẹ̀ sí ní gbagba àwọn àjẹ́ máa jẹ́ rẹ̀ tó fi ń jẹ rẹ̀ ó bá máa jẹ́ ilé ìgbẹ́ mọ̀ tó kàpò nínú ọ̀nà àwọn bá jẹ́ rẹ̀ ó bá jìnà sí ilé ìgbẹ́ mọ̀ tó kàpò nínú ọ̀nà ọba láàrín ọ̀dà torí pé lẹ́yìn ẹni mọ̀ ẹ́kọ́ lè máa yìí ẹ́kọ́ mọ̀ jẹ́ ẹni bá nífẹ̀ẹ́ ni ẹni tá a bá nífẹ̀ẹ́ á tẹ̀ láti rẹ̀ ni ẹni tá a bá nífẹ̀ẹ́ gbogbo àti tó bá pa wá tà bí ò fẹ́ ṣe o àmọ́ làbẹ́ ni mo ti ṣe mo ti fẹ́ sábàjá lé tọ́júbọ̀ tó lọ́nà bá nílò ọlọ́wọ́ bá àwọn àjálà àwọn àjẹ́rẹ̀ ní tó bọ́lá àmú àdíkò bọ́lá àmú ọ̀rẹ́ kí ni wà tọ́lẹ̀ mọ́nà ọba ní sánà ọ̀sẹ̀rẹ̀ ẹlẹ́jẹ́ náà wọ̀ ọ̀dẹ̀ kan tàbátí wá lẹ́yìn tó ti pé ó máa ń gbìyànjú púpọ̀ níbi àjọ náà níbi iṣẹ́ ọlọ́run láti máa ṣe máa ṣe ọlọ́run ní máa ń gbìyànjú àti fẹ́ máa fílẹ̀ eléyìí ó mọ̀ sọ́kà sí ara wọn tó lè ìfẹ́ lọ́wọ́ pàṣẹ máa kára tó lọ́wọ́ níbi ìgbẹ́dáwọ̀ ẹrú rẹ̀ ọlọ́wọ́ ti fi ìrùn lókè náà ìmúlò aláàjẹ́jì nínú àwọn tí a máa ní níbi ẹ̀lọ́wọ́ pàṣẹ àtàrà tí ó máa mọ̀ láti ta àlejò ọlọ́run òun náà ni kìrọ́ àtòlùkù án tó tàjà búrì tá a máa ta àlùkù án pẹ̀lú ìmọ̀ olóṣù àti ká a máa fọ́ àlùkù án pẹ̀lú ìmọ̀ olóṣù ọ̀pọ̀lọpọ̀ wa tó bá láti tẹ̀lé pẹ̀lú tẹ́bá tó bẹ̀ lọ máa ń kí ìtàn ọ̀nkà kùrá níbẹ̀ àkórí eré bá máa ń gbé kó rẹ̀ gbé kó rẹ̀ gbé tẹ́tẹ̀ kó rẹ̀ gbé ti kí ni ìdílé mi ṣé a máa ń ní ẹgbàjú àpárí wà àti ah, tó wà sí tó wà sí lé náà

ní ìgbésẹ̀ pé kéde yóò kúránì mọ́ wọ́n lùkọ́ ìdùnnú rẹ̀ mo wá ń gbọ́ àti ìṣẹ́jẹ́ pé kí n ká owó òru lé wa eléyìí oṣù tó sọ́nà ọmọ àgbà sílẹ̀. Bàbá rẹ̀ ilé kò lábàá ìbùdá àdáni ábùdù àǹtìlá wa tẹ̀lé kò pẹ́ẹ́n bí ẹ̀rú bá tẹ́ ń jìnà kó o bá ibi kàlù kò áì bẹ́ẹ̀ ló ń jìnà kó o bí ọ̀dọ́ wọn sáyẹn sáyẹn. Oríkèé tí ẹ lóòrèkóòrè ìyá fẹ́ máa gbọ́ èyí afẹ́ máa wò ó èyí afẹ́ máa súnmọ́ àmọ́ ní èyí ọba ti di wípé èyí ó fẹ́ gbọ́ èyí ọdún tẹ́rẹ nìyẹn sábà bùkátà sábà ní pé dúpọ̀ àdùkù lára ní kíkà àdùkù lára ṣé kìí ṣe pé ìdí máa ń lé wa ká lára rẹ̀ ṣé ilé pé ìdí àìfẹ́ gbọ́ ni ká yẹra wò ilé ìwọ̀n tó kàgbé àdìsọ lọ́wọ́ nínú táwà ti káàkiri nígbẹ̀ náà kárí pé àwọn táwà lè jẹun tán kama kùránì ká kama ka kùránì lọ́lẹ̀ kórè kama kọjá ti sọ kùránì pé kí ni ó mọ́ bẹ́ẹ̀ ni táàbà mọ̀ ká tábọ̀ bọ́ ẹyẹ tí ọ̀rọ̀ náà bá ti gbàdẹ̀rọ èyí á ní mẹ́mọ́rí káàkiri àgbà lè kùránì fi pẹ̀lú owó orí fi ṣe àwọn tó ka kùránì ní ìgbóhùn àwọn o tí yóò sì máa gbọ́ aláàbí ni gbogbo tí wọ́n ti ń tàbí kò táàrí ọkọ̀ bá yóò mọ̀ wà bẹ́ẹ̀. ìrànṣẹ́ ọmọ gbọ́ kò táàrí lórí ìkúlù ìṣe wa tó ń kẹ́mí là ń bọ̀ ní kẹ́mí là ń wò eré ìfọ́ ara mi pé a ti jìnà sí ìjọba ọmọ tuntun àwọn àtàlà ìjọ ẹ bá jìnà láti ní ìjọba ọmọ náà jìnà láti ní ìjọba náà àwọn àtàlà àti wa ó náà níbi kàmà kàmà kàmà ìkọ̀rọ̀ náà àwọn ọmọ wọn láti mọ̀ lẹ́yìn náà ó ní wípé ó lẹ́ni àjá máa mú àwọn ìyàwó sínú wa bá àjàdé pàrọ̀ yìí lẹ́yìn ọ̀rọ̀ yàn tó bá ti rí bọ́ ọ̀pọ̀lọpọ̀ wa a bá ti kí òun ìtójọ́ ọ̀rọ̀ yàn ẹwà ń bó ti pàtí sáfẹ́ èjì lẹ́gbẹ̀dà ẹtí ní máa lẹ́gbẹ̀dà lẹ́gbẹ̀dà ọmọ ìlú ọmọ bá lẹ́gbẹ̀dà ọ̀nà yẹn ọ̀pọ̀lọpọ̀ wa láàyè lẹ́gbẹ̀dà kí ẹgbẹ́ mi símọ̀ àìpẹ́lẹ́ká ti bọ́ sọ́sọ́ ní júbà wípé akẹ́bìsọ̀rọ̀ lọ́rọ̀ lẹ́gbẹ̀dà ní pé tí ó bá ajá ìjáde ní mọ́tọ́lá ti tàbí ní mọ̀tọ́ tó pẹ̀lú alára ńlá ilé òní ẹgbẹ́ ta ṣọ́ọ̀bù ẹ̀lọ tí ò sí gbèjì náà ṣọ́ọ̀bù ó náà níbi èrè ẹni mọ́tọ́ lọ́jọ́ lọ́jọ́ lọ́jọ́ nínú àwọn ìjà àfi mọ́ súnmọ́ lọ́wọ́ bá sùn kára ọjà àrà nínú àwọn tọ́lọ́wọ́ bá náà fi ní tẹ̀lé ó ní kí ọmọ bá wọn àwọn àdúrà wa alábìsọ̀ ọlọ́wọ́ àrẹ ọ̀sẹ̀dọ̀ alábìsọ̀ fọ ike ọlọ́wọ́ bá láàrin man hálà rẹ̀ wà ní ìyàrí fọ́kọ̀dì àdáǹkùnkùn rẹ̀ ẹnikẹ́ni tó wà ní èmi ọlọ́run tó bá ń bá tọ̀tá ti kéde òfin pẹ̀lú orin náà ọlọ́wọ́ ni wọ́n mọ̀ yẹn dáadọ̀ àmì ìyẹ̀sẹ̀kọ́ lọ àbọ̀rẹ̀ lẹ́yà ẹrú mi ò ní yẹ kò ní fò lẹ́yìn tó máa wá ìfún èmi ọlọ́run kó tó ìdí èmi ọlọ́run ti lọ́rẹ̀ lórí àwọn ọmọ tó náà bá dá kí ẹ̀kọ́ fẹ́ súnmọ́ náà àkókò tí èèyàn máa kọ́kọ́ ṣe òní kí èèyàn máa ń ta àwọn ẹlùmí ọ̀wá níyàwó àdébò lẹ́dẹ̀ tó máa wá ìtumọ̀ mi pẹ̀lú àwọn náfíà àwọn tẹ́ ìṣẹ́ àdébọ́rẹ́ àtà òhìbà tó bá ti wọ́n fún àwọn náfíà yẹn wa àwọn ìṣẹ́ ìṣòro yẹn táàtàwò tàbọ̀nà yẹn yẹn tí ètò ọ̀rọ̀ yẹn yẹn tó jẹ́ pé náfíà ni wọ́n àdébọ́rẹ́ ni wọ́n àwọn ọlọ́run tẹ̀ bá ti wọ́n ṣe àtà òhìbà fún àwọn ìṣẹ́bẹ̀rẹ̀ ìwé ẹni wá ti ń bọ̀ àwọn ìṣẹ̀yẹ wa tó ń bọ̀rọ̀ yẹn wa tó ń fi náfíà rè tí bá ń tẹ́gbẹ̀ẹ́ náà bá ní ìbẹ̀rẹ̀ tán kó ń so sáfù àhùn má ti ṣe sí ìbọ̀rọ̀ rẹ̀ má fi ojú ìran rẹ̀ má fi ẹsẹ̀ rẹ̀ ìyẹn ni wípé ọlọ́run wà protect ojú rẹ̀ láti má máa fi ìbú yìí ọlọ́run ti tẹ ló protect etí rẹ̀ láti máa fi bá ọkùnkọ̀ ọlọ́run ti protect ẹsẹ̀ rẹ̀ láti máa fi ìrànjú tí ó dá ọlọ́run protect ọwọ́ rẹ̀ láti máa fi mú tí ó dá látara pé òun náà ti ní ìdí ọlọ́run ó sì tẹ̀síwájú ọlọ́run ó gbọ́ wọn ọ̀rọ̀ yẹn wá ó mi náà bílà lé láti fi tó bó jọ náà ó wá ní ìjọ náà sọ ọlọ́nà lórí ìfẹ́ bẹ̀rẹ̀ tí ó ní sọ fún ẹni náà máa máa já lórí àwọn bàbá wa a sì bá wọn tó jẹ́ nàwa bèrè asọ́lẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wa àti tó mú ìgbà tẹ́lẹ̀ tí kò bá yàn á bọ̀ orí ẹ̀ ìgbà eléyìí nínú àwọn nǹkan tá a máa ṣe tá a sọ náà bá àwọn àjálà tí wọ́n ti ń bẹ̀rẹ̀ ní oníkàmọ́ bá àwọn àwọn àfihàn wa lẹ́yìn àwọn ọ̀rọ̀ yẹn abẹ́ náà bá àwọn àjálà kò ṣe lọ́rọ̀ lẹ́nu kọ̀ọ̀kan wa àwọn nǹkan tá a máa ṣe láti ní ìgbọ́dọ̀ sọ́nà ọba bàdó dáwà tó lóbi máa nífẹ̀ẹ́ wa abẹ́ náà kò ṣe lọ́rọ̀ الله والصلاة والسلام على رسول الله وبعد على رسول الله وبعد أدر الكاتب هو أبا محمد صلى الله عليه وسلم أن إن أردت به أتمنى أتمنى لله وبعد صوت يوم ما بقى أتمنى لله هنا نجاوا من ذكر الله سبحانه فجأتني هتقولون هو من كلمه واحد kí àwọn ọwà kó wọ́n sí fún ìrẹ́jọ́ ọlọ́run lórí kòrò

kí ìjọlọ́wọ̀n bá láàkó mọ̀ sẹ́ni ọkàn ni òyìnbó ká máa jìnà sí gbogbo kúlù máa yà ṣúlù kọ́ ìjọba pàtàkì ìgbẹ́gbẹ̀tọ̀ ọ̀fẹ́ ìrànwọ́ ní ìpanu ọ̀tọ̀ rẹ̀ gbogbo tó lè kọjú ẹ̀ tó lè kọjú ọkàn ẹni tí ọlọ́wọ̀n bá ti panu ọ̀tọ̀ rẹ̀ gbogbo tí a bá ti rí pé eléyìí a máa jìnà ẹni kúrò níbi tọ́lọ́wọ̀n a máa jẹ́ ọkàn ẹni kúrò níbi tọ́lọ́wọ̀n bá ti panu ọ̀tọ̀ rẹ̀ kájìnà sí wọn fẹ́rẹ̀ ọlọ́wọ̀n ti panu ọ̀tọ̀ rẹ̀ ní ẹ̀yọ́ ìgbàgbọ́ òdodo láti rí pé kò wọ́n àwọn ọ̀dọ́gbọ́ àgbègbè ní ẹgbẹ́jẹ̀ tí owó ní àwọn ọmọ yìí ẹgbẹ́jẹ̀ fún wọn fà ìjẹyìn òkú òdì ìgbìmọ̀ ẹgbẹ́ lọ́wọ́ tí a máa ti jẹ́ni tó máa ń kákẹ̀ láyé jù ìmọ̀ràn jọ sí ìdí ìkọlọ́ ọ̀pá lẹ́wọ̀n ìjìnà tó kọ́ gbogbo ìgbésí ayé rẹ̀ tó fi náà jọlọ́ ọ̀pá lẹ́wọ̀n tó bá ń jẹ́ owó tó bá ń jẹ́ tó bá ti di pé tayé tayé tayé tayé dúnìyà ayé a máa fẹ́ ní sẹ́yìn ìrìn lọ́jọ́ ọlọ́run máa sùn sáànà náà gbogbo ojú bá wọn máa jẹ́ ọkẹ ikú òní ọlọ́run irú àwọn ọkẹ yìí fa ìfẹ́ ọlọ́run máa yá àti ìrìnàjò ìmọ̀ ń fa ẹjẹ́ ọlọ́run máa sùn sáànà náà báyìí náà ní ìparí nínú tí a tún máa ṣe tí máa fi mú ìfẹ́ ọlọ́run bá ní o ní pé a máa rí ọ̀nà ìpàdé ọlọ́run ta ló retí àti kú ní wa ta ló retí àti kú ní wa

alábi sọ̀rọ̀ láwọn ẹ̀sẹ̀lọ̀ lábìrì máa ń já àná ẹ̀yẹ́ rẹ̀ kúrò nǹkan ọ̀gbọ́ ẹnikẹ́ni tó bá ń ro kan ìpàdé ọlọ́mọba rẹ̀ lóòrèkóòrè ọlọ́mọba láàrin ó mọ ro kan ni ọlọ́run ló mọ̀ ọ̀sùn láti fi rò láti mọ̀ pàdé láti pàdé ẹni náà wọ́n ni àhábà nìkan ọ̀gbọ́ àhábà ọ̀gbọ́ ònìkan àwò wọ́n máa ń járe àlìkọ́ ọ̀gbọ́ járe ọ̀gbọ́ ònìkan àwò ẹni tó bá fẹ́ pàdé ọlọ́run ọlọ́run ò

ẹni tó wá ń gbọ́nà tẹ̀lé náà bá rẹ̀ lọ́nà ìfọ̀mọ̀ ìdáyà jẹ́rì tó ìdíkọ́ àrọ́bìnrin fàyà mẹ́l àmàlà ń sọ̀rẹ̀ à ìtú wọn máa múni máa ro kan sílẹ̀ pàdé ọ̀nà oníbí ẹ̀mà ní jẹ́rẹ́ lẹ̀ ó máa ẹni ọba yóò pàdé wọ́n ṣe nípa bí àhàdà mọ́kò yìí yóò máa múni láti fẹ́ pàdé ti a bá ń tẹ́lẹ̀ lálẹ́ má lọ bá dáadáa nígbà náà bá ti wá lọ láì ní kẹrin lọ́wọ́ kó tó lọ kò bá àbí táwa náà ní sọ̀rọ̀ náà kọ́lọ́ ní ìdíje wa kí n sọ́nà ń pèsè fún wa kó lè bàjẹ́ ju wa abẹ́rẹ́ wọn bá àwọn àṣàlá àwọn àgùntàn tí ó máa bàtà àbí káàkiri ní ìfẹ́ náà kọ́lọ́ kó lè jọba ní kọ̀ọ̀kan wa àwọn àgbà tí ó máa mú wa jìnà sí ọlọ́wọ́ bá wa kó ìlà ọlọ́wọ́ bá tó dá wa lọ́dún wájú pé sọ́nà ń pèsè kalẹ̀ fáwọn ọmọ àlùjẹ́ náà ìwájú wa abẹ́rẹ́ wọn kó lè ní kọ̀ọ̀kan wa ń lẹ̀ o هذا وصلى الله على سيدنا محمد وآله وصحبه وسلم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك